gbéra. ẹ káàbọ̀ sí ìkànnì yorùbá report ẹ sì kú déédéé ìwòyí yorùbá report láti máa ń gbé oríṣiríṣi ìròyìn wá fún yín léèdè yorùbá àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan ìròyìn tí ń ti ń ṣẹlẹ̀ káàkiri àti ìròyìn àṣàyàn lára àwọn ìròyìn àṣàyàn wa láti máa ń sọ̀rọ̀ nípa àwọn ìlú mọ̀ọ́ká olórin gbajúmọ̀ eléré àtàwọn èèyàn káàkiri láwùjọ ẹni tá a mọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ léni ni ọ̀làbí àjàsà ẹni tí ẹ mọ̀ bí ẹ ń mowó ni <laughs> bá a bá ń sọ̀rọ̀ àwọn òṣèré tíátà nílẹ̀ káàárọ̀ òjìrè lẹ́nìí ọkọ̀ pàtàkì ni alàgbà ọ̀làbí àjàsà jẹ́ ẹ àwọn èèyàn máa pè wọ́n ní tàǹpà ṣìfù <laughs> ìdí tí wọ́n ṣe máa ń pè wọ́n ní tàǹpàṣífù ni pé ipa tí wọ́n máa ń kó nínú sinimá òun ni ipa tí àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá àwọn ẹlòmíín àti ẹ̀tún máa pè wọ́n lọ́lọ́pàá pé ọkùnrin yìí ó dàbí ẹni pé wọ́n ti ṣiṣẹ́ ọlọ́pàá rí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú iléeṣẹ́ BBC Yorùbá láìpẹ́ yìí ibẹ̀ ni bàbá yìí ti sọ̀rọ̀ tọ́pọ̀ rẹpẹtẹ pé àwọn èso ọlọ́pàá o <laughs> iṣẹ́ sinimá ló bọ́lọ́pàá dé ẹ já sọ̀rọ̀ nípa ọkùnrin yìí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni máa ń ṣe sinimá tá a máa ń rí dáadáa lórí móhùnmáwòrán àmọ́ tá a mọ̀ nípa wọn ọmọ bo ni wọ́n ọdún wo ni wọ́n bẹ̀rẹ̀ sinimá irú àwọn nǹkan báyìí la máa ń ṣe àfihàn rẹ̀ ní ojú ìkànnì wa yìí bó bá jẹ́ nítorí ìdí èyí ẹ ṣe máa tẹ̀lé wa ẹ subscribe sí channel wa a máa gbóríṣiríṣi wá fún yín ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn ńlá bí bàbá yìí ní ọjọ́ kẹta oṣù karùn-ún lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn wọ́n ìdàgbà náà púpọ̀ àmọ́ ká fi igi débẹ̀ hùn ní ìjọba àbílẹ̀ tá a mọ̀ sí ọ̀dẹ́dá ní Abẹ́òkúta <laughs> ní Abẹ́òkúta ẹni tó bá mọ Abẹ́òkúta dáadáa ìjọba àbílẹ̀ kan wà tí wọ́n ń pè ní ọ̀dẹ́dá ibẹ̀ ni wọ́n ti bí bàbá yìí ní ọjọ́ kẹta oṣù karùn-ún àmọ́ mọ́ṣáláṣí jimoh eh, ní abẹ́òkúta south local government ibẹ̀ ni wọ́n ti wò wọ́n dàgbà. ẹ ṣé wọ́n lọ léèwé bàbá yìí náà lọ léèwé <laughs> ẹ wọ́n lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti léèwé girama ní abẹ́òkúta kan náà ẹ wọ́n lọ sí anglican eh, primary school kan ní abẹ́òkúta láti bẹ̀ eh, wọ́n tàkò só sí si, nawarudin grammar school náà ní abẹ́òkúta lẹ́yìn èyí. E wọ́n bára wọn jọ ní Moshood Abiola Polytechnic iléèwé gbogbonìṣe tí ń bẹ ní Abẹ́òkúta ibẹ̀ ni wọ́n ti ka ìwé títí di HND hmm. lẹ́yìn èyí bàbá yìí lọ sìnrú ìlú kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ni ìròyìn jáde pé àwọn èèyàn rí bàbá yìí pẹ̀lú aṣọ eh, àwọn àgùnbánirọ̀ eré ni àwàdà ni kì í mọ̀ ọ́n ṣeré eh, eh, òótọ́ ni bàbá yìí sìnrú ìlú làwọn èèyàn ń béèrè pé alúrú ah, bàbá àgbàlagbà yìí ní sìrú làwọn náà ní ọmọ ọdún mélòó ni mí ẹ jẹ́ mọ́ fojú wò mí ìmọ̀ dàgbà pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣèrú ìlú ní ìpínlẹ̀ Kogi ọdún wo ni wọ́n bẹ̀rẹ̀ eré tíátà hmm, òjò ti ń pagún wọn bọ̀ náà ọjọ́ ti pẹ́ sẹ́yìn nínú ìwádìí kan bí mo ṣe sọ tí iléeṣẹ́ BBC ṣe fún wọn àwọn èèyàn máa pè wọ́n lọ́lọ́pàá wọn nígbà míì táwọn bá tiẹ̀ jáde lórí títí àwọn máa ní ọkùnrin yìí ó dàbí ẹni pọ́lọ́pàá ni wọ́n ní irọ́ ni ò fíìmù ni gbogbo tẹ́ ń rí aṣọ táwọn ń wò aṣọ fíìmù ni táwọn ó kọ oríṣiríṣi òókọ sára rẹ̀ wọ́n ní ilé epo làwọn ti ń ṣiṣẹ́ lọ́dún náà sẹ́yìn mm, lọ́jọ́ tó ti pẹ́ ní Abẹ́òkúta làwọn rí ọ̀gá àwọn ẹ̀bùn olóyèdè Lukman tá a mọ̀ sí Ọláìyá Igwe níbi táwọn ti ń tẹ ipò. ṣé ẹ mọ̀ pé Ọláìyá ti ń bọ̀ ọjọ́ ti pẹ́ ara àwọn àgbà ọ̀jẹ̀ ní sinimá oní tíátà lọ́láìyá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní Ọláìyá lọ̀gá àwọn wọ́n ní ijọ́ òun àwọn ń tepu lọ́wọ́ lọ́lá ìyá bá gbọ́kọ̀ rẹ̀ wọlé epo àwọn lọ́ba fẹ́ repo làwọn bá ní ah bàbá star yìí rèé làwọn bá ṣe ráńkà dédé wọn làwọn bá súnmọ́ pé bàbá ẹ̀gbọ́n sinimá tẹ̀ ń ṣe yìí ó wu èmi náà ẹ dákun bó o lèmi náà ṣe lè jọ yín ẹ hmm. lọ́lá ìyá igwe bá ní ọ̀kẹ́ ọ̀dà bàbá ẹ gba káàdì mi ẹ pàdé mi níbi báyìí báyìí ẹ á sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sinimá ọ̀hún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sinimá tó gbé wọn jáde jù ní sinimá tí wọ́n ń pè ní àdánwò ọlọ́pàá báyà ìdí èyí gan làwọn èèyàn ṣe máa ń pè wọ́n ní ọlọ́pàá ọlọ́pàá tá ń pa síìfù ẹ mọ̀ pé bàbá ń wádìí ọ̀daràn dáadáa ọjọ́ bíi síìfù síìfù ni wọ́n máa ń pa nínú sinimá ẹ̀bẹ̀ lóókọ̀ ìti jáde. Mr. Man bọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé iṣẹ́ tiwa làwa ń ṣe after all kò sẹ́ni tó disturb yín kò sẹ́ni tó bá yín jà nígbà tẹ́ fi débi n tí mò ń béèrè lọ́wọ́ yín òun ni kẹ́ dá mi lóhùn mo ní kí ni nǹkan tí ẹ lè sọ nípa case tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí yes ti Chief Yemi tó kú sínú rúùmù yẹn kí ni nǹkan tẹ́ lè sọ nípa ẹ̀. àwọn sinimá míì tí wọ́n tún ti kópa tọjọ́jú òní sinimá bíi borípẹ́ nílẹ̀ lọ́dún two thousand and nine wọ́n tún bá wọn ṣe sinimá kan tá a mọ̀ sí iṣẹ́ oníṣẹ́ lọ́dún 2009 yìí bákan náà lọ́dún 2015 wọ́n tún ṣe sinimá kan tá a mọ̀ sí kábíyèsí bẹ́ẹ̀ ni ọlọ́run fi ìyàwó àtọmọ ọlọ́run fi jíǹkí wọn bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ mẹ́ta pẹ̀lú ìyàwó kan tí gbogbo wọn ń gbé láyọ̀ àtàlàáfíà ọmọ ọkùnrin méjì obìnrin kan òfìkẹ́ wọn wọn là wọn àṣàgbé ebi ò pa wọ́n bàbá sì ń mí ẹ́ a nílùú dubai lọ lẹ́nìí lórí àwọn ìlú mọ̀ọ́ká àwọn èèyàn wa pàápàá ìlú mọ̀ọ́ká òṣèré lórí yorùbá report lẹ́nìí ẹ kàn sí wa ní ìkànnì yorùbá report wa ní YouTube fún àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan àti àwọn ìròyìn àṣàyàn báwọn yìí hmm, ibẹ̀ láti máa ń pàdé láti máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tá a máa mú ìtàn àti ìtàn nípa ayé àwọn òṣèré àtàwọn tẹ́ ẹ fẹ́ràn ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ̀ ń pa wọn láti máa mú wá sétí ìgbọ́ yín àti ojú ìwòran yín ẹ á ní ìrìjù báyìí lọ lẹ́ẹ̀kan sí Yorùbá Report náà ẹ̀lẹ́m̀bẹ̀wọ̀n.